Ni ẹ̀ làjà lórúkọ ọ̀gá mi dr láyínká ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tu àti lórúkọ ọ̀gá tó jẹ́ pé gbogbo ètò àwọn ni wọ́n jẹ́ olóòtú fún ètò tó ń jáde alhaji abọ́ládé ọmọ sàlámì àti lórúkọ ọ̀gá mi tí wọ́n jẹ́ atọ́kùn ètò yìí àwọn náà ni alhaji akeugba gold ọmọ akeugbẹ̀rú bàbá mi akú aráfẹ́rakù bàbá wa aláàfin ọ̀yọ́ so orúkọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín tí mò ń délédé alhaji ni ọmọọba adéwùmí adélékè abíọ́lá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sí ẹ bá rí ohunkóhun tó rú yín lójú tàbí tí ẹ fẹ́ béèrè zero nine zero forty twelve thirty four seventy three zero nine zero forty twelve thirty four seventy three ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alhaji akegba gold zero eight zero thirty five zero six six one two two zero eight zero thirty five zero six six one two two alhaji ẹ bá mi dárúkọ yín kẹ káwọn ará ilé epo nígbà kẹsì fún ẹ̀rọ. orúkọ tèmi ni alhaji dr ọládọjà nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero five four zero zero eight seven one two. barista nọ́mbà tèmi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. johnson. ọlásìnbọ̀ johnson zero seven zero three nine zero two zero four four three. títí ọjọ́ méje tá a tún pàdé ó dàbọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. Oh oníwàásù kí la bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. onísàm wí ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. Sunday tó parí oṣù rèé ọ̀sẹ̀ tó tún parí oṣù náà rèé ọlọ́run ó mà ṣe o ohun tá a lè sọ náà ni pé àyàn ológo agbe ọ̀gá ọlọ́run tiwa ìrìn àjò yẹn túyá náà rèé pẹ̀lú pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù. Fresh FM náà lẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. Yeah. láàrin wákàtí kan náà láfijọ́ rìnrìn àjò gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún. ṣùgbọ́n ṣe ṣáà ń fi ìmoore hàn sí ọlọ́run ọlọ́run tó tọ́jú wa ọlọ́run tó dára sí wa ọlọ́run tó ń ṣìkẹ́ wa. bẹ́ẹ̀ ni mo sì ń kí gbogbo àwọn olólùfẹ́ oníwàásù káàkiri gbogbo àgbáyé fún ìtìlẹ́yìn èyí tí ẹ ṣe fún prógráàmù tá a ṣe nìbàdàn lánàá ẹ mà ṣe o ọlọ́run ò ní gbàgbé ẹ̀yin náà o gbogbo ẹni tẹ́ ẹ̀ dẹ̀ darapọ̀ náà àwọn tá a ti béèrè lọ́wọ́ ọlọ́run ní kíákíá yóò kúkú dá wa lóhùn ẹ̀yin tẹ́ darapọ̀ pẹ̀lú wa ń pa tara tẹ́ wà níbẹ̀ nípa tẹ̀mí náà ọlọ́run aláàánú yóò ṣàánú fún yín o mo kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Fresh FM ọ̀gá wa Dr. Yinka Ayéfẹ́lẹ́ ẹ mà ṣe gan púpọ̀ púpọ̀ o ikú òkú nígbà yín lọ́wọ́ wa bí ọ̀rọ̀ àfáà tí ó jà ààrẹ mi yín lò pẹ́ Evangelist Bukola Akínadé ṣẹwẹlẹ mo kí yín ẹ ṣe púpọ̀ dáre power of praise àti ìdòwú fàd àti gbogbo ẹ̀yin tí mi lè dárúkọ. mo rẹ̀ kí ìránṣẹ́ ọlọ́run olórin ẹ̀mí olùṣọ́ àgùntàn pásítọ̀ Isaac Adédèjì ẹ̀ ẹ́ ti mọ̀ wọ́n bàbá ṣùbọ́mi ọmọ ológo ẹ ṣe púpọ̀ sá àwọn lọ kó instrument tá a lò lẹ̀ wọn àdẹ gba nǹkan kan ìfẹ́ ọlọ́run lẹ kì í ṣèfẹ́ oníwàásù lórúkọ jésù àkùkù jọ délé ojú òdẹ ní tì a fẹ́ lọ gbàdúrà ẹ mọ̀ pé ń ta sinmi lé náà lórúkọ ńlá níbẹ̀ ni gbogbo ìgbẹ́kẹ̀lé wa ti ṣorúkọ Jésù. orúkọ jésù ní orúkọ jésù kristi adúpẹ́ ọlọ́run ti wá fún àánú àtòrí ọ̀fẹ́ tó fi fún wa láti tún rí sunday èyí tó parí oṣù kẹrin láyọ̀ àtàlàfíà àmọ́lóore olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ ọlọ́run gbogbo àgbáyé fàánú dáríjì ẹlẹ́ṣẹ̀ ni wá olúwa dáríjì wá olúwa dáríjì wá ẹgbọ́n tí ìwé mọ́ sọ nínú ìwé bẹ́rù orí kẹrin ẹsẹ̀ ìkejìlá ìwé bẹ́rù orí kẹrin ó nítorí ọ̀rọ̀ ọlọ́run yè ó sì ní agbára ọ̀rọ̀ ọlọ́run yè ó sì lágbára ọ̀rọ̀ náà ni mo wá rán sínú afẹ́fẹ́ mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi yìí lórúkọ Jésù bí oṣù kẹrin ṣe ń parí lọ kò ní parí yín mo lóṣù yìí ò ní parí yín kò ní parí ọmọ rẹ kò ní parí aya rẹ mo sọ lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ mo ní ìwọ tó ń gbọ́ mi yìí ìwọ ló máa parí oṣù yìí kì í ṣe pé wàá wá parí oṣù yìí lásán mo ní tògótògó tìrànlọ́wọ́ tìrànlọ́wọ́ tàánú tàánú tójú eré ńlá lórúkọ Jésù ló máa fi parí oṣù yìí oṣù kẹrin ni mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kémi àti ẹ tó wọnú oṣù karùn-ún tí í ṣe oṣù oore ọ̀fẹ́ àti oṣù àánú mo ní gbogbo ẹ̀tọ́ wa gbogbo ire wa èyí tó wà nínú oṣù kẹrin lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú Ọlọ́run mo ló gbà fún wa mo sọ láti gúúsù láti àríwá láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn lórúkọ Jésù Kristi mo ní gbogbo ire wa ẹ̀tọ́ wa ògo wa lórúkọ Jésù Olúwa gbà fún wa gẹ́gẹ́ bí mo ń tẹ̀síwájú nínú ìwé bẹ́rù orí kẹrin yẹn ó ní ọ̀ ọ̀rọ̀ ọlọ́run yè mo ní wọ́n tó ń gbọ́ mi lórúkọ jésù mo ní wàá yè àìsàn yẹn lórúkọ jésù kò ní gbẹ̀mí rẹ gbèsè yẹn lórúkọ jésù kò ní gbẹ̀mí rẹ ogun yẹn lórúkọ jésù kò ní gbẹ̀mí rẹ mo sọ ní mímọ́ ọlọ́run dájú ni lórúkọ jésù kristi ti násárẹ́tì ìlàkọjá rẹ lọ́wọ́lọ́wọ́ yìí mo ní yóò di testimony o bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà ẹ̀ gbọ́n tí ìwé mọ́ sọ ni nínú ìwé jòhánù orí kẹsàn-án yẹn ọkùnrin tí wọ́n rí yẹn wọ́n ní ṣòun ló ṣẹ̀ àbí àwọn òbí rẹ̀ Kristi ní ká lè fi ògo Ọlọ́run hàn lára rẹ̀ eléyìí wá ni mo sọ lórúkọ Jésù mo ní ìlàkọjá rẹ lọ́wọ́lọ́wọ́ yẹn lórúkọ Jésù yóò fi ògo Ọlọ́run hàn yóò fi àánú Ọlọ́run hàn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní yóò di ẹ̀rí o ò gbọ́ bí ìwé yẹn ṣe tẹ̀síwájú ni ó ló sì lágbára ó ní ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára ọ̀rọ̀ yẹn wá ni mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀rọ̀ yẹn wá ni mo rán mo ní nínú ayé rẹ yóò ṣiṣẹ́ agbára nínú ìdílé rẹ yóò ṣiṣẹ́ agbára nínú ìdáwọ́lé rẹ gbogbo yóò ṣiṣẹ́ agbára orí tí psalm twenty nine sọ ni ó ní ohùn olúwa ó ló ní ọlá ńlá ó ló lágbára púpọ̀ púpọ̀ mo sọ bí olúwa ti ń bí àti bí ẹ̀mí ẹ̀ ti wà mo ní gbogbo àwọn tí wọ́n jù ẹ lọ bóyá nípa ti ara àbí nípa ti ẹ̀mí tóńtó nílò wà lọ́wọ́ wọn ọ̀rọ̀ agbára ọlọ́run lórúkọ jésù mo ló gbà fún ẹ àní bí a ti ẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ parí ètò tá pè ní ìmúpadàbọ̀sípò ní pípé mo lóhun tí yóò dá ọ padà ní pípé ohun tí yóò múnú rẹ dùn ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ẹnikẹ́ni èyí tó wà lọ́wọ́ èèyàn èyí tó wà lọ́wọ́ àǹjọ̀nú èyí tó wà lọ́wọ́ agbára kágbára gbogbo lórúkọ Jésù Kristi nípa agbára ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù mú la gbà fún ẹ ò gbọ́ ni ó ló mú ju ìdàkídà olójú méjì lọ tó túmọ̀ sí pé ó mú jabẹ lọ ó mú ju ohunkóhun tí wọ́n fi ń ṣe sọ́jì tó fi ń ṣe operation lọ tí ọlọ́run bá lè ṣe operation fún ádámù tí ò dẹ̀ sí àpá mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run yẹn ni mo rán mo ní gbogbo ìlàkọjá rẹ èmi ò tiẹ̀ fẹ́ dárúkọ mi tiẹ̀ mórúkọ àìsàn tó ń là kọjá èyí tó ti fún ẹ ní déètì surgery mo rán àwọn áńgẹ́lì ọlọ́run lórúkọ jésù mo ní kí ilẹ̀ ó tó mọ́ lórúkọ jésù mo ní wọ́n parí iṣẹ́ náà mo lóhun tí òkùnkùn tọ́jú sí ẹ lára èyí tó wá nípa làálàá mo lóhun tá a fi ṣíọ́ èyí tó di àìsàn sí àgọ́ ara rẹ ó ló mú ju ìdàkídà olójú méjì lọ ó lá máa gúnni dé pinpin ọkàn kò síbi tí kò lè dé èmi náà wá rán ọ̀rọ̀ yẹn gbogbo tó ti sọ ṣẹlẹ̀ láàgọ́ ara rẹ èyí tó wá dá àìsàn kidney tó sọ ṣẹlẹ̀ liver tó sọ ṣẹlẹ̀ mo ní nínú ẹ̀jẹ̀ nínú egungun mo sọ lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ ọlọ́run ti ka lára rẹ̀ mo ló pààrọ̀ rẹ̀ ṣé bọ́lọ́run ló dẹ ọlọ́run ló ní ẹ ohun gbogbo tó ń bẹ nínú ayé rẹ ló mọ̀ nípa rẹ̀ ọgbọ́n tíwèé johannu Jòhánù yẹn sọ ní orí kìíní ẹsẹ̀ kẹta ó ní nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ àdá ohun kò mọ́ Kristi wà pẹ̀lú bàbá rẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ nígbà tá à ń dá ayé mo lóhun gbogbo tó kúrò lágọ̀ ara rẹ̀ tó wá da ogúnlẹ̀ lórúkọ Jésù mo ní Olúwa dá padà ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run o bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ ti wà mo ní ọlọ́run ti ka lára rẹ̀ mo ní yóò ṣàánú fún ẹ kọ́sẹ̀ kó tó parí wàhálà àánú lágbà ọ gbogbo àwọn tí wọ́n ti rí ọ wọ́n á pè lálábùkún fún àárín ìwà àtọlọ́run ò ní dàrú ìgbà tí kristi bá máa dé àti ìwà àtẹ̀mí àjọba kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ oh ẹ̀yin tẹ́ bá fẹ́ máa gbọ́ ohun pásítọ̀ Ṣeun Oyèwùsì oníwàásù lójoojúmọ́ láti máa gbàdúrà pẹ̀lú ire òwúrọ̀ ni mo pè morning blessing ire òwúrọ̀ lórí fóònù yín ni ó kọ̀ wá jẹ́ pé àwọn tó bá ń lo WhatsApp nìkan ni lórí WhatsApp yín tí wọn náà bá fẹ́ darapọ̀ tó fẹ́ máa gba àdúrà yìí lójoojúmọ́ nọ́mbà yìí ni kò kọ̀ sẹ́ndì mẹ́sẹ̀sì zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven tó bá jẹ́ pé o ti ń gbọ́ tẹ́lẹ̀ tó o gbọ́ mọ́ tí o bá jẹ́ látọ̀dọ̀ mi á jẹ́ látọ̀dọ̀ yín àbí láàárọ̀ ọjọ́ tó bá ti jí tó bá ti dago márùn-ún láàárọ̀ tó bá ti jí tó bá ti rí mẹ́sẹ̀gì ìwọ ṣáà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé ẹ fi mí sí ire òwúrọ̀ ọ̀ mi rí mẹ́sẹ̀gì ìwọ kó tiẹ̀ kọ request lásán á ti yé mi ọmọ fẹ́ni tó ẹ̀sẹ̀ fẹ́ darapọ̀ every morning tago márùn-ún bá máa lù á ti wọlé sórí fóònù morning blessing ire òwúrọ̀ ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ǹkan sí i zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven. àwọn tó ń bá wa rìnrìn àjò tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá ti ń gbọ́ báyìí tó bá ti ń dún pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn tá a bá máa rìnrún àwọn ìrìn àjò yìí àní máa mọ̀ pé kí wúrà tó dán ó lànà kọjá mo fẹ́ ká lọ sáàárín àwọn òyìnbó aláwọ̀ funfun ẹ jẹ́ ká lọ wo ìtàn wọn nípa iṣẹ́ ìránṣẹ́ bóyá màá tiẹ̀ lè mú bíi márùn-ún ṣùgbọ́n kì í ṣe léni o pé ká tó tún tẹ̀síwájú láàárín àwọn aláwọ̀ dúdú àwọn èèyàn tó jẹ́ pé Ọlọ́run dá sí Áfíríkà. ṣùgbọ́n bí màá ṣe máa ṣe rèé màá máa ṣe àfihàn àwọn tíṣẹ́ ìránṣẹ́ wọn jọra wọn ẹni tí mo fẹ́ gbé yẹ̀wò lénìí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ àti bàbá Mósè Orímọládé ó jọra wọn púpọ̀ púpọ̀. tí wàá ló wá ṣẹlẹ̀ ni pé obìnrin ni kí ló fi jọra pẹ̀lú ìjọ kérúbù àti séráfù òun ni wípé nínú ìjọ rẹ̀ ni wọ́n ti kọ́kọ́ rí káàkiri gbogbo àgbáyé wípé kí ẹ̀mí kí ó bà léèyàn àbí kéèyàn lọ nínú ìrìn àjò ẹ̀mí. kì í máa ṣọ̀rọ̀ àná kì í ṣọ̀rọ̀ jẹta. ìdí nìyẹn tí wọ́n fi ń pe arábìnrin náà ní demonstrator of the spirit ẹni tó ṣàfihàn ẹ̀mí mímọ́. ta ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Maria Woodward Etta ẹni tí àwọn èèyàn ń pè ní Sista Etta. gẹ́gẹ́ bí ìtàn ti sọ nínú ìwé ìtàn pàápàá ìtàn àwọn akọni ìgbàgbọ́. ó wà nínú ìtàn pé láti ìgbà tí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì pé kí àwọn èèyàn rí ìfarahàn ẹ̀mí mímọ́ kí àwọn èèyàn dẹ̀ máa fèdè fọ̀ wọ́n ní èyí tí iṣẹ́ ìránṣẹ́ obìnrin yìí tó gbà wọ́n ló rìn lọ́nà tó yàtọ̀ nítorí pé ó ṣàjèjì sí gbogbo ènìyàn ènìyàn tó fi jẹ́ pé àtakò pọ̀ fúnṣẹ́ ìránṣẹ́ sista Etta tí gbogbo èèyàn fi wá tààgẹ̀ ní demonstrator of the spirit a ṣàfihàn ẹ̀mí mímọ́. ìránṣẹ́ ọlọ́run tó kún fún agbára ọlọ́run ni sista Etta bẹ́ẹ̀ ló dẹ̀ jẹ́ pé ó dúró lórí ìtọ́ni àti májẹ̀mú ọlọ́run tí ọlọ́run dẹ̀ ń yọ sí ní gbogbo ìgbà wípé òun fẹ́ lò ó. àbí arábìnrin náà ní eighteen forty four ìyẹn Maria Woodward Etta ìyẹn nínú oko kan ní Ohio wọ́n di àtúnbí ní ọmọ ọdún mẹ́tàlá tí wọ́n sì fi ayé wọn fún Kristi. ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa lò láti sọ wọ́n di àtúnbí kò mọ̀ wípé ìránṣẹ́ ọlọ́run àgbà alágbára tí òkìkí ẹ̀ yóò la gbogbo àgbáyé já ni àwọn bí sínú Kristi lọ́jọ́ náà. ẹsẹ̀kẹsẹ̀ ní kíákíá ni arábìnrin sista Etta ni wọ́n gbọ́ ìpè sí iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n àkókò náà jẹ́ àkókò tí ó le nítorí pé àfún obìnrin láàyè rárá láti ṣiṣẹ́ àbí láti rí ìrìn àjò yìí. gẹ́gẹ́ bí àkọsílẹ̀ sista Etta wọ́n ní I heard the voice of Jesus calling me to go out in the highways and edges and gather in the lost sheep wọ́n láwọn gbọ́ ní etí àwọn pé Kristi sọ fún àwọn páwọn gbóhùn Jésù pé káwọn lọ káàkiri kí àwọn lọ mú àwọn ọkàn tó ti ṣìnà káwọn ṣàwọn jọ ìyẹn pé káwọn lọ sí òpópó káwọn lọ sí gbogbo ọ̀nà káwọn mú àwọn ọkàn tó ti ṣáko káwọn mú wọn wá sọ́dọ̀ òun ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run sísẹ́ ẹ̀ta tí mò ń sọ yìí wọn tiẹ̀ mọ báwọn ṣe fẹ́ ṣe ọ̀nà wo làwọn ṣe fẹ́ gbégbà nítorí pé wọn kì í fún obìnrin láàyè láti máa wàásù àbí láti máa sọ̀rọ̀ nínú ìjọ ní àkókò ìgbà náà. lẹ́yìn tí wọ́n ti gbọ́ ìpè yìí wọ́n ò pé káwọn lọ síléèwé káwọn lè ní ìmọ̀ tó tó láti lè jíṣẹ́ ẹni tó rán wọn ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ni ohun tó kí ẹ̀mí bàbá wọn kúrú lẹ́nu iṣẹ́ nínú oko tí bàbá wọn ti ń ṣiṣẹ́ ilé ló wá dá ìrànṣẹ́ náà padà ìyẹn sista Etta láti wá máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn òbí ẹ̀ àti ìdílé rẹ̀ nínú oko padà. Maria Woodward Etta tí wọ́n sì láǹfààní láti ka ìwé gẹ́gẹ́ bí ọkàn wọn ṣe fẹ́. àṣé ó dára kí èèyàn gbọ́ ohùn ọlọ́run nígbà tí ọlọ́run bá ti ń pè é nítorí pé ìránṣẹ́ ọlọ́run sista ẹ́tà yìí wọ́n tètè gbọ́ ohùn ọlọ́run wọ́n tètè dá ọlọ́run lóhùn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ kílé tí wọn náà tètè dá lóhùn tí ìpè bá wà lórí rẹ tó sì ń gbọ́ ohùn ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ arábìnrin yìí nítorí pé ó wọnú ìrìn àjò ìgbéyàwó lọ ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí ìtàn ti sọ ọmọ mẹ́fà ni sista Etta bí òun àtọkọ rẹ̀ tó fẹ́. ọ̀pọ̀ ẹ̀ tó fẹ́ yẹn ni wọ́n ń pè ní P.H. Woodward P.H. Woodward àti Marietta wọ́n jọ wà nínú ìrìn àjò ìgbéyàwó gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n dẹ̀ bímọ mẹ́fà ṣùgbọ́n njó jẹ́ mọ̀ wípé láàrin ọmọ mẹ́fà tí wọ́n bí márùn-ún ló kú tó jẹ́ pé a lè tó sí wípé torí pé kò ètè dáhùn iṣẹ́ tí Ọlọ́run rán. èmi ò sọ wípé Ọlọ́run ló pa ọmọ márùn-ún nínú ọmọ mẹ́fà nítorí pé Ọlọ́run kò ṣebi ṣùgbọ́n ìtàn sọ wípé eléyìí ṣí ilẹ̀kùn fún èṣù tàbí fún òkùnkùn láti lè ṣiṣẹ́ nínú ìrìn àjò ìgbéyàwó ẹni yìí ṣé kìí ṣe pé wọn náà ti ń ṣílẹ̀kùn fún sátánì bẹ́ẹ̀ yẹn ṣáà gbọ́ràn o gbọ́ bí ìwé orin wa ṣe sọ ni ó ní ohun kan ni kó o ṣe tí ìpè bá wà lórí ẹ ní tòótọ́ tí ìṣe pé bàbá sọ pé àbí wọ́n wí pé wọ́n sọ pé tí wọn náà bá ń gbọ́ olúwa láti iṣẹ́ ìránṣẹ́ ó bẹ́tà kó dáhùn o kò sí ẹni tó bọ́ lọ́n ṣagídí tó gbèrí ò gbọ́ bí ìwé Jóòbù ṣe sọ ni. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àjàkálẹ̀ àrùn òun ló pa ọmọ márùn nínú ọmọ mẹ́fà fáfáyín tẹ̀ ẹsẹ̀ ń dàpọ̀ pẹ̀lú wa ṣẹ́yìn náà rí i pé kí wúrà tó dán ó lànà kọjá tá a bá ń gbọ́ ọ̀rọ̀ àwọn akọni wọ́n ti ní ohun tí wọ́n là kọjá o Fresh FM náà lẹ́wà ẹ̀ síléwọ̀ pásítọ̀ Ṣeun oyewusi oníwàásù. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wá jẹ́ kí arábìnrin yìí ìyẹn sista etta láti jókòó ti ọ̀rọ̀ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ni wọ́n ti rí àwọn obìnrin nínú ìwé mímọ́ tí ọlọ́run lò nígbà tí wọ́n dé ìkóríta kan nínú ìwé Joel àsọtẹ́lẹ̀ tí ọlọ́run ti ẹnu wòlíì Joel sọ wípé ọlọ́run yóò tú ẹ̀mí mọ́ jáde sórí ọkùnrin àtobìnrin eléyìí ló wá jí òmìrán inú wọn sílẹ̀ wípé ọlọ́run ò ṣèlérí ẹ̀mí mọ́ fọkùnrin nìkan pé ìlérí ẹ̀mí mọ́ wà fáwọn obìnrin náà ìdí nìyẹn tí wọ́n wá fi dìde gẹ́gẹ́ bí akọni wípé àwọn ó ṣiṣẹ́ náà. arábìnrin náà ò torí eléyìí dúró wọ́n sì tún ń tẹ̀síwájú láti lè wádìí láti lè ní ìmọ̀ nípa ọlọ́run sí i. kó tó di pé wọ́n wá rí ìran wọ́n rí lójú ìran yẹn pé báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní wàásù bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìtì bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ ni Jésù wá sọ fún wọn wípé ní gbogbo ibi tó o bá ti dúró láti máa sọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí aṣojú mi irú ìṣẹ̀lẹ̀ tó máa máa ṣẹlẹ̀ nìyẹn. eléyìí ló mú arábìnrin láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ náà so mò ń bá ogbó ẹ̀yin obìnrin sọ̀rọ̀ tí ìpè wà lórí yín tí ọlọ́run lòun fẹ́ lò yín èyíkéyìí tó wù kí ọlọ́run bá lòun fẹ́ lò yín ó dára kẹ́ ẹ dáhùn o ẹ má jẹ́ kí ogun ilé ọkọ ẹ má jẹ́ kí ogun agbègbè ẹ má jẹ́ kó di yín lọ́wọ́ nítorí pé kò sẹ́ni tó máa dáhùn fún yín ẹ̀yin lẹ́ẹ̀ dáhùn fúnra yín níwájú ọlọ́run tó bá ti rí pé ohun ọlọ́run ló gbọ́ ní tòótọ́ o kò ní láti mọ ibi tí ọlọ́run ti fẹ́ lò ẹ́ torí pé ó ṣeé ṣe ká ní sista ẹ́tà ká ní wọ́n ti tètè dáhùn látọmọ ọdún mẹ́tàlá tí ọlọ́run ti ń pè wọ́n ó ṣeé ṣe kí ọmọ márùn-ún tó lọ lọ́wọ́ wọn kó má lọ a ní láti kọ́ láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu. iṣẹ́ ìrànṣẹ́ àkọ́kọ́ tájínrere obìnrin máa ṣe tó mi gbogbo agbègbè gbogbo ìlú ó ń gàn ó tiẹ̀ mọ̀ ó lòun kọ̀ lanu bóun kọ̀ ṣe lanu pé ọ̀rọ̀ tí ọlọ́run sọ ni pé la ẹnu èmi ó sì kun òun kọ̀ bẹ̀rẹ̀ sí ní lanu ìyẹn sista etta ó lóun ò mọbi tí àwọn ọ̀rọ̀ náà ti ń wá ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣubú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ nínú ẹ̀mí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ríran nígbà tó bá máa lajú báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa sunkún wípé àwọn rí ọ̀run rere àwọn rí ọ̀run àpáàdì. níbi tó bá ti ṣubú sí tó bá ti lọ nínú ẹ̀mí wọ́n á rí ọ̀run rere wọ́n á rí ọ̀run àpáàdì so ìgbà tó bá máa padà dé wọ́n á bẹ̀rẹ̀ sí ní sunkún ni. báyìí ni àwọn ìjọ bẹ̀rẹ̀ sí ní pe arábìnrin yìí tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní kọrin máa gbàdúrà ẹ mọ báwọn kérúbù àti sẹ́ráfù ìjọ bàbá Mósè Orímọládé bó ṣe máa ń ṣe yẹn bẹ́ẹ̀ làwọn èèyàn á máa lọ nínú ẹ̀mí àkọsílẹ̀ nínú ìtàn jẹ́ kó yé wa wípé wọ́n á rí ìran ọ̀run rere àti ọ̀run àpáàdì. nítorí pé eléyìí ṣàjèjì bó ṣe ṣàjèjì nínú ìjọ bàbá wa Mósè Orímọládé bẹ́ẹ̀ ló ṣe jàjèjì sí àwọn ènìyàn so àtakò wá pọ̀ rẹpẹtẹ pé irú kí leléyìí báwo làwọn èèyàn ṣe máa máa ṣubú ní sísìn ọlọ́run báwo lè jẹ́ páwọn èèyàn kọ̀ lọ́ máa lọ láti lọ́ máa kọrin lásán báwo lè oríṣiríṣi ọ̀rọ̀ ẹ wá wò ó àtakò yìí ò wá látọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ bí kò ṣe láti ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ní ńláńlá nígbà tí àwọn èèyàn bá ti darapọ̀ mọ́ ètò ìsìn níbi ìpàdé sista eta ìtàn sọ pé bó jẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni gbogbo wọn pátápátá máa lọ wọ́n lè lọ́nú ẹ̀mí wọ́n lè sùn lọ fún bíi wákàtí díẹ̀ ìgbà tí wọ́n bá máa dìde wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sunkún inú wọn máa bàjẹ́ ìgbà míì wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sọ ìran àwọn vision àwọn àsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí ní ìjọ bàbá Mósè Orímọládé. nígbà tó yá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ káàkiri èyí tó wá jẹ́ ìyàlẹ́nu òun ni dókítà kan tó wá láti wá láti ṣe àyẹ̀wò sí àwọn èèyàn yẹn pé ṣé kìí ṣe pé nǹkan kan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú orí wọn bóyá gán gàn gán pé báwo lèyìn ó kọ̀ ṣe wá téèyàn á kọ̀ ṣubú tó máa máa janra mọ́lẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu gẹ́gẹ́ bọ́ ìsọ wọn ní world class leader lára àwọn dókítà tí gbogbo èèyàn mọ̀ káàkiri àgbáyé wọn nígbà tóun náà débẹ̀ nígbà tí wọ́n ń kọrin lọ́wọ́ dókítà náà ò mọ nǹkan tó gbé e tó jàn mọ́lẹ̀ tóun náà dẹ̀ tún rí ìrántí àwọn èèyàn rí tóun náà dẹ̀ fi ayé ẹ̀ fún Jésù wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ ń pọ̀ ọkùnrin àgbàlagbà kan tóun náà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lọ darapọ̀ ó jẹ́ arìnrìn àjò ó wá darapọ̀ mọ́ ìjọsìn nínú ìjọ màmá wa Maria Woodward Etta ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe mọ̀ pọ́pọ́lọpọ̀ á máa wò ó náà ṣe máa ń fa àwọn aláṣọ fún ṣe yẹ̀yẹ́ ó bá bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe yẹ̀yẹ́ ó wá súnmọ́ wájú díẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ bàlẹ́ òun náà tóun náà dẹ̀ lọ nínú ẹ̀mí tóun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀ látijọ́ yẹn àwọn tó tẹ̀lé wa gbà pé kinní yìí ó má dàbí wípé òótọ́ ni. pẹ̀lú gbogbo àtakò yìí eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú Maria Woodward Etta nítorí pé ó mọ ẹni tó bá sọ̀rọ̀ nínú ìkan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé gbangba gbangba wípé Jésù Kristi gan ní àtakò nítorí pé ohun tí Kristi mú wá ó yàtọ̀ sí ohun tí àwọn Farisí àti Sadusi tí wọ́n ń ṣe ṣùgbọ́n lẹ́yìn gbogbo àtakò yẹn wọ́n padà forí balẹ̀ fún Ọlọ́run rẹ̀. lára àwọn ìránṣẹ́ Ọlọ́run kan Robert tí ó gbajúgbajà lákòókò ìgbà náà ìyẹn ti ẹ̀ sọ wípé òun ò ní gbàgbọ́ pé ọlọ́run wà nínú orin ariwo pé kéèyàn kàn máa pariwo máa lùlù máa jó pé òun ò ní gbàgbọ́ pé níbẹ̀ ni ọlọ́run wà tí ọlọ́run fi ń ṣiṣẹ́ wípé eléyìí kì í ṣe ti ọlọ́run. níbi tó lè dé àwọn èèyàn tún lọ sórí ìwé ìròyìn láti máa fi sọ oríṣiríṣi nípa ìjọsìn arábìnrin nítorí wípé ó ṣàjèjì sí ohun tí wọ́n ti rí tẹ́lẹ̀. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ iná ìsọjí ń jò agbára Ọlọ́run ń tẹ̀síwájú nínú ayé ìránṣẹ́ yìí. ẹ jẹ́ mẹ́yọ kan nínú ìdojúkọ tí ìyá wa yìí ní nípa ìrìn àjò ìgbéyàwó wọn. nítorí pé àṣírí tú nípa ìrìn àjò bóyá ìfẹ́ ìkọ̀kọ̀ èyí tí ọkọ wọn tó ń ṣe ìyẹn ní California eléyìí ló wá jẹ́ kí ìgbéyàwó twenty six years ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kó forí ṣọpọ́n tó dẹ̀ túká ìyẹn ní ọdún eighteen ninety one tígbéyàwó wọn wá túká pẹ̀lú ọkọ wọn. bó tiẹ̀ jẹ́ pé kó tó tó ọdún kan ni ọkọ wọn Peace H Woodward. ló ti tún ìgbéyàwó ṣe pẹ̀lú ẹlòmíràn tóun náà dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àìdá nípa ìyàwó rẹ̀ àti nípa iṣẹ́ ìránṣẹ́ ìyàwó ẹ̀. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní 1892 ọdún kan June 21 1892 ni ọkọ yẹn fi ayé sílẹ̀ tí ò ju ọdún kan lọ àwa sọ pé torí pé ó ṣàtakò àbó sọ̀rọ̀ tí ò dá nípa ìyàwó rẹ̀ ṣùgbọ́n ohun tí a kọ àkọsílẹ̀ rẹ̀ ni pé àìsàn kan tó ń jẹ́ typhoid fever ló pa ọkọ wọn. ìdojúkọ tó tún wá lágbára jù fún ìránṣẹ́ náà ìyẹn ní eighteen eighty nine nígbà tí wọ́n gbéra ìrìn àjò wípé àníṣe gbogbo west coast àwọn fẹ́ gbà fún Kristi. ṣùgbọ́n nígbà tí wọ́n dé Auckland ìdojúkọ yẹn pọ̀ àtakò yẹn pọ̀. nítorí pé iṣẹ́ ìrànṣẹ́ arábìnrin yìí nítorí pé ó ti mú ìwòsàn lọ́wọ́ ẹ̀yin náà ẹ máa rí pé ó farahàn nínú iṣẹ́ ìránṣẹ́ baba Mósè Orímọládé náà àyàn wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn tí wọ́n nílò ìtọ́jú ìyẹn nínú orí wọ́n ní láti gbé wọn wá so oríṣiríṣi nǹkan wọ́n wá sọ bí ilé ìwòsàn wọn bí wọ́n wá sọ bí ibi ìjọsìn wọn di bí agbàwòsàn. mo sì máa mẹ́nu bà ìránṣẹ́ kan náà tó náà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lákòókò ìgbà yẹn John Alexander Dewey ìránṣẹ́ Ọlọ́run ní ńlá ni òun náà tún bọ́ sórí ìwé ìròyìn láti lè sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ sista Etta. ó dẹ̀ sọ pé lílọ nínú ẹ̀mí pé kò í ṣe ohun tí òun rí wípé ó bá ìfẹ́ Ọlọ́run mu ó gbé jáde nínú ìwé ìròyìn ó dẹ̀ jẹ́ tí àwọn èèyàn fẹ́ràn púpọ̀ púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé sista Etta kì í dá àwọn èèyàn lóhùn ṣùgbọ́n ó ní láti dá Alexander Dewey lóhùn. gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tí àwọn náà fi síta ìyẹn sista Etta wọ́n ní Alexander Dewey ó ti ń sọ̀rọ̀ nípa àwọn lóríṣiríṣi ọ̀nà èyí tó sọ ní San Francisco. pé iṣẹ́ ìránṣẹ́ àwọn ní í ṣe pẹ̀lú Sátánì wọ́n ní kò rí bẹ́ẹ̀ rárá o àwọn náà wá lọ sínú ọ̀rọ̀ Gamaliel pé tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ni yóò dasán ṣùgbọ́n tó bá jẹ́ ti Ọlọ́run ni yóò dúró. ẹyọ kan tó wá sọ tó lápẹẹrẹ táwọn èèyàn wá gbámú dání ẹ jẹ́ ń sọ gẹ́gẹ́ bí madma ṣe sọ ìyẹn Maria Woodward Etta I told them to watch and see how we would come out and they would see that he would go down in disgrace and that I would be living when he was dead. ó sọ gbangba kedere wípé òun yóò wà àwọn èèyàn ó sì rí nítorí pé lẹ́yìn tí Alexander Dewey tó bá ti sùn tán òun sì máa wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí màmá ṣe sọ lẹ́yìn ìgbà tí John Alexander Dowie ìránṣẹ́ Ọlọ́run ni àwọn náà lẹ́yìn tí Ọlọ́run ti gbà wọ́n sókè màmá sì lò seventeen years lórí èpè tó túmọ̀ sí pé èyí tí wọ́n tún sọ yẹn náà ó tún ṣẹ. ohun tẹ̀mí fẹ́ fàyọ ń bẹ̀ yẹn ni pé ẹ̀bùn tó o bá ti ní tó bá jẹyọ nínú ayé ẹlòmíràn kílétò ṣe fílẹ̀ ṣé wọ́n ló pè é ni ṣé wọ́n ló rán níṣẹ́ ni èyí tọ́lọ́run bá fún ẹ tó bá fún ẹ lẹ́yọ kan roko mọ̀ ẹyọ kan tó fún ẹ yẹn mà ti tu ẹ̀ má ṣojú kòkòrò ẹ̀bùn ẹlẹ́bùn ẹ̀bùn èyí tó tún wá nìyẹn má wàá tún fi gan àwọn tọ́ ni kó má bàa tara wọn ṣe ẹni tó fún wọn lẹ́bùn nítorí pé kò síbi tọ́lọ́run ò lè gbà ọ́ àbíṣẹ́ kíyèsí ọ̀rọ̀ ọlọ́run nínú ayé wòlíì Èlíjà ni ní chapter nineteen ẹ lọ ka bẹ̀yẹn dáadáa nígbà tó lọ́ọ́ ni kó bóun pàdé nígbà tó ọkọ̀ ṣe báyìí ó rò pọ̀ lọ́n lóde nínú ìjì ó rò pọ̀ lọ́n lóde nínú afẹ́fẹ́ ọ̀nà wo lọ́lọ́ ń gbà tí ò gbà ṣiṣẹ́ kílétò ṣe dúró lórí ìpè lójú òpó tiẹ̀ níbi tá a pè ẹ́ sí. ẹ jẹ́ ń tún mú bí ìpele méjì sí i àwọn màmá padà ṣe ìgbéyàwó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí a ti gba ọkọ wọn sókè ìyẹn ní 1902 ni wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú olólùfẹ́ wọn tí Ọlọ́run yàn sí wọn ìyẹn ní Arkansas. láti ibi ara ọkọ wọn yẹn lọ ti mú ẹ̀tà Samuel ẹ̀tà lórúkọ ọkọ wọn ṣé wá ti rí bó ṣe pé bẹ́ẹ̀ yẹn. Maria Woodward Etta wọ́n mú Woodward lára ọkọ wọn àkọ́kọ́ Etta lára ọkọ wọn kejì. lára àdójúkọ tí mi lè má mẹ́nubà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bàbá wa nínú ìgbàgbọ́. bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti fi ọlọ́pàá mú ìránṣẹ́ Ọlọ́run yìí tí ìtàn dẹ̀ sọ pé ó lọ sílé ẹjọ́ lórí ẹ̀kan lára rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń dàlúrú lórí ẹ̀sùn pé ó ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ lórí ẹ̀sùn pé ó ń ṣe ìwòsàn pẹ̀ fún àwọn ènìyàn láì ṣe gẹ́gẹ́ bí ìjọba ṣe pàṣẹ rẹ̀. màmá wa yìí ní orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ tọ́ni ni pé a fún wọn ní ẹ̀mí gígùn nítorí pé wọ́n pé bíi ọdún díẹ̀ lé ọgọ́rin ọdún. ṣùgbọ́n lára ọdún má lè gbàgbé nínú ayé màmá wa Maria Woodward Etta ó ní ọdún 1924 nígbà tí wọ́n pé ọgọ́rin ọdún gẹ́rẹ́gẹ́. ni wọ́n gba ìròyìn ìbànújẹ́ ńlá kan ọmọ ẹyọ kan ṣoṣo tó kù Lizzy tó pé ọmọ ọgọ́ta ọdún sixty years. torí pé ó kú. gẹ́gẹ́ bí ìtàn ti sọ pé ọkọ rẹ̀ lásìdẹ̀ǹtì ó wá kú ṣé mọ̀ pọ́ mọ́ mẹ́fà ni màmá wa bíi márùn ti kú nípa ìsàn tó ṣẹlẹ̀ ńgbà yẹn kó tó dá iṣẹ́ ìránṣẹ́ ẹyọ kan náà tún wá kú ní age of sixty nígbà tí àwọn pé eighty years ṣẹ̀rípò lágbára bí ẹ̀gún bá wà lọ́nà rẹ rántí oríta fẹ̀gún dé tí ìbànújẹ́ bá bu ọkàn rẹ ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà kí ni ìwọ náà ń là kọjá lọ́wọ́ ọlọ́run mọ̀ nípa rẹ ẹ̀gbọ́n orin tí mo fi sọ̀rọ̀ yẹn ni tí ẹ̀gún bá wà lọ́nà rẹ rántí oríta fẹ̀gún dé tí ìbànújẹ́ bá bu ọkàn rẹ ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà. má sọ pé why me kò gbójú sókè kó wo ọlọ́run tó ń darí ohun gbogbo. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ arábìnrin yìí kò fi iṣẹ́ yìí sílẹ̀ seven ní age of eighty ó sì ń ṣiṣẹ́ ìrànṣẹ́ lọ ó tó àkókò kan kò lè rìn mọ́ wọ́n wá lọ kan àga onípákó àwọn èèyàn mẹ́rin á wá gbé àga yẹn nígbà tó bá dé wọ́n á gbé sórí àga àwàásù tó bá ti gbé àga yẹn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àga àwàásù ohun tí ìtàn sọ ni pé wọn kì í mọ ibi tí oore ọ̀fẹ́ àti agbára yẹn ti máa wá pé á dẹ̀ dìde okun rẹ̀ á tún dàbí tọ̀dọ̀ á dẹ̀ ṣiṣẹ́ ìrànṣẹ́ tó bá tún ti ṣe tán báyìí wọ́n ní a tún jókòó kò tún ní lè ṣe nǹkan kan mọ́. ọ̀sẹ̀ mẹ́ta kó tó di pa gba ìránṣẹ́ náà sókè ni màmá ti ń sọ. So pé àwọn ò ní pẹ́ fi ayé yìí sílẹ̀ nítorí pé ilé tí àwọn ń lọ lọ́run ti yanjú. wọ́n ti ẹni arábìnrin kan mú fúláwà òdòdó tó wá fún wọn. wọ́n ní màmá wa sọ fún wípé ó ṣé o ṣùgbọ́n àwọn ń lọ síbi tí òdòdó ibẹ̀ kì í rẹ̀. àwọn alátẹ̀lé rẹ̀ August Fesch wọ́n ní bí ọjọ́ bíi mélòó tó kù tá a máa gbà wọ́n sókè wọ́n ní wọ́n pe àwọn sọ́dọ̀ wọn wọ́n sọ pé brother Fesch pé ǹjẹ́ o mọ̀ wípé àwọn ń lọ sí ọ̀nà gbogbo ayé ṣe ti gbàgbé àgbékalẹ̀ Dávidi. pé ńgbà tó bá ṣe díẹ̀ ẹ̀ ní rí àwọn mọ́. ẹ máa wò pé kí ló ní wàásù fẹ́ fàyọ̀ ń bí náà kí màmá tó sùn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó bí lórúkọ Jésù mo gbàdúrà fún ẹ̀yin abiyamọ ẹ ní fọwọ́ yín sìnkú àwọn ọmọ yín o ara ìdojúkọ nínú ìrìn àjò wọn nìyẹn iṣẹ́ ìránṣẹ́ wọn ti lọ ó sì tún wà láyé títí dìísìn ẹ̀yin ẹ̀wògbà tá a ti sọ. So kọ́lọ́n tó wá rú irú iṣẹ́ ìránṣẹ́ náà sókè nínú ayé bàbá Mósè Orímọládé láti ọ̀dọ̀ màmá Abíọ́dún Akíṣọ̀wọ́n ọ̀kan náà lánàá lọ́lọ́run ọ̀kan náà lẹ́nìí ọ̀kan náà títí ayé gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìtàn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pàṣẹ máńtù yẹn látọwọ́ ẹnìkan dọ́wọ́ ẹnìkan dọ́wọ́ ẹnìkan lára àwọn alátẹ̀lé màmá Mara Woodward Etta àwọn náà tún gbé fẹ́ lómi àwọn náà tún gbé fẹ́ lómi ṣùgbọ́n ní 90s wọ́n lẹ́ni tí ó wà lọ́wọ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹni yẹn kì í fẹ́ kí wọ́n so iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn òun mọ́ ti gbogbo àwọn kì í fẹ́ kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni yẹn kì í fẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀. fún iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní tò ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ wípé a mú ìtàn náà látọ̀dọ̀ màmá Maria Etta lọ́sọ́dọ̀ Macpherson wọ́n ní máa ń tu agbára fún ìwòsàn náà wọ́n ló tún dọ́wọ́ Catherine Kumar kó tó di pé Catherine Kumar àwọn náà tún wá jù sílẹ̀ ní 90s fún bàbá wa Benin bó tilẹ̀ jẹ́ pé Benin kì í fẹ́ kí wọ́n tó bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n fún iṣẹ́ ìwòsàn gẹ́gẹ́ bó ṣe lo màmá Maria Woodward Etta ṣé wọn náà ti rí nǹkan mú níbẹ̀ ṣé o ti rí ọgbọ́n kan tó ti mú níbẹ̀ tí ìbéèrè kankan bá wà ẹ pè mí sórí nọ́mbà ẹ̀ zero zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá tún mú iṣẹ́ ìránṣẹ́ kan tó farapẹ́ ti bàbá àpọ́stélì Joseph Ayọ̀ Babalọ́lá láàrin àwọn òyìnbó aláwọ̀ funfun ohun tí mo ṣe léyìn ni pé mo lọ mú ẹni tí iṣẹ́ ìránṣẹ́ ìjọ ti bàbá wa Mose Orímọládé God bless you all. mama miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fa christ survivor miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tó wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. ní orúkọ jésù kristi ti nazareti in the name of jesus christ of nazareth. a dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ ọlọ́run tí ó ń jáde bọ̀ wá sí etí gbọ́ àwọn ènìyàn lónìí. we thank God for the word of God that is coming out into the ears of our listeners of today. nípasẹ̀ ọ̀rọ̀ tó ń jáde bọ̀ yìí olúwa. by the reason of the message coming out today o lord. jẹ́ kí agbára tí ń bẹ nínú àjíǹde jésù kó ṣe ti ẹnìkọ̀ọ̀kan láti pé. let our power in the resurrection of Jesus Christ perfect every hearers. Kí ó sì bùkún fún wọn. And bless them. Ní orúkọ Jésù Kristì ni a In Jesus Christ's name we pray. Àmín. Amen. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ìwàásù mi ò ní dúró lórí agbára tí ń bẹ nínú àjíǹde Jésù. My message of today is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 after he has resurrected from death. ló sọ ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ara rẹ̀ wá. he declared this statement right from himself. èyí fi hàn bí agbára àjíǹde Jésù ti lé agbára tó. This is an evidence of the potency of the power of resurrection of Jesus Christ. Agbára Jésù kò ní ààlà. The power of Jesus has no limit. Agbára tó ju gbogbo agbára. It's a power that is above all powers. Òun ló ní. He owns it. Agbára tó ju gbogbo agbára lọ ní. It is power that is above all powers. ó ní gbogbo agbára láyé lọ́run àti fífún òun. he said all powers on earth and in heaven has been given unto him. ẹ wo bí agbára èṣù ti pọ̀ tó láyé. look at how great and many the power of the devil are in the world. ẹ wo bí èṣù ti ń dalẹ́rú tó ń dọ̀nà rú. look at how the devil is stabilizing homes and nations. bó ti ń dokoru ló ń dàlúrú pẹ̀lú. as the devil is destabilizing the cities so also is destabilizing the villages. tó sì ń dàgbé ìyàwó rú. and is rocking marriages. ó ń da ilé iṣẹ́ rú. is disturbing all companies and organizations. ó sì tún da ìgboro rú. and is bringing confusion into the cities. tí ó sì ń da ìjọ ọlọ́run rú pẹ̀lú. and bringing confusion mentioned it the church of God also. Kò sí ẹnìkan tí ó lè dojúkọ àfi Jésù nìkan. And no one can dare withstand him except Jesus alone. Kò sí ẹni tí ó lè kò ó lójú àfi Jésù nìkan. No one can confront him except Jesus alone. Jésù nìkan ni ó lè wọlé ọkùnrin alágbára lọ kí ó dé lókun. It's only Jesus that can go into the house of the powerful man and bind him there. Kí ó sì kó dúkìá rẹ̀ and collect all his goodies. Èṣù ti sọ gbogbo ènìyàn di dúkìá rẹ̀. The devil has made every human being his property. Ó ti sọ wọ́n di ìjẹ. And it has made them a source of living. ó sì tún sọ wọ́n di ẹrú pẹ̀lú. and has also enslaved them. kò sí ẹni tí ó lè gbà wọ́n kúrò lọ́wọ́ rẹ̀ àfi jésù kristi ọmọ aládé àlàáfíà. no one can deliver these people from the hand of the devil except jesus the prince of peace. kí ni olúwa rẹ yóò fi gbà wọ́n kúrò ní ọwọ́ rẹ̀. what is he that he is going to use to deliver him from the hand of the devil. ṣé olúwa rẹ yóò tù lójú ni. is the person going to please him èṣù kò ṣeé tù lójú rárá. you cannot please the devil. kìnìún tí ń bú ramúramù ni tí ń wá ẹni tí yóò pàjẹ́ kiri the devil is a roaring lion that is seeking whom to devour. kò sí agbára tàbí ipá mìíràn láti gbà kúrò ní ọwọ́ rẹ̀. there is no power or might with which one can be delivered from the hand of the devil. níbo ni agbára náà wà kò sí. where lies the power nowhere. ènìyàn kò lè fi agbára oṣó àti àjẹ́. no one can use the power of witches and wizards. tàbí adáhùn or sorcerers. tàbí ti ẹgbẹ́ ìmùlẹ̀ mìíràn kó èṣù lójú rárá or any secret society to withstand the devil. kò ṣeé ṣe. it is impossible. nítorí èṣù ni balógun àwọn wọ̀nyí. because the devil is the director and head of state of all these people. wọn kò sì gbọdọ̀ ṣe lòdì sí i nítorí ìjọba sátani ni gbogbo wọn jẹ́ and so they dare not go contrary to his instruction because they are under the dominion of the devil. wọn kò gbọdọ̀ dojú ìjà kọ ìjọba bàbá wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò tẹ̀ pátápátá. they dare not confront the kingdom of their father if they do they are going to be humiliated. bíbélì wípé. the bible says. kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. and there is no salvation elsewhere. nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run. because there is no name given under the heaven tá fi fún nínú ènìyàn. that have been given to man. nípa èyí tí a lè fi gbà wá through which we can be saved. bí kò ṣe orúkọ Jésù nìkan. except the name of Jesus Christ alone. Jésù Kristi kì í rọ àwọn ẹ̀mí èṣù tàbí kí ó tù wọ́n lójú. Jesus do not implore or please the power of darkness. kí ó tó lé wọn jáde. before he sends them out. pẹ̀lú tipátipá ni wọ́n fi ń jáde forces them with coercion and authority. They go out. Orúkọ Jésù nìkan ṣoṣo ló ń lé ẹ̀rù lọ. It is only the name of Jesus Christ alone that can drive away fears. Bí wọ́n bá tilẹ̀ rí Jésù làwọn ẹ̀mí èṣù wọ̀nyí wó lulẹ̀. The moment they sight Jesus, they bow and fall. Pẹ̀lú ìwárìrì ni wọ́n fi ń ṣubú lulẹ̀. And they fall with shivering and panic. Kí ni ìdí tí wọ́n fi ń wárìrì bẹ́ẹ̀? Why do they shiver? Nítorí tí wọ́n bá ti pàdé Jésù, wọ́n á pariwo pé Olúwa ìwọ wá láti dá wa lóró bí. Because the moment they sight Jesus, they are going to shout at the top of their voice, Lord, have you come to torment us? Ṣé wá rí i báyìí pé agbára ju agbára lọ? You can now see power pass power. agbára àjíǹde Jésù. the power of resurrection of Jesus Christ. kò sí ohunkóhun tí a lè fi wé láyé. nothing can be compared unto it in this life. agbára tó ń gbé ikú mi ní ṣẹ́gun ni agbára rẹ̀. it is the power that swallows death in the victory. agbára tó ń di ìgbèkùn ní ìgbèkùn ni agbára Jésù jẹ́. it is the power that bounds the devil that is what the power of Jesus is. agbára tí ikú gbọ́ tó ń gbọ̀n jìnnìjìnnì ni. it is a power that death hears it and shares shivers. nígbà tí jésù olúwa jíǹde kó nú òkú. when jesus resurrected from death. agbára ikú kò lè di jésù mú rárá. the power of death could not hold Jesus down. Dídì Jésù fi wí pé. And that is why Jesus declared. Ikú oró rẹ̀ dà, ìsànkú ìṣẹ́gun rẹ̀ hà Death, where is thy sting? And you grave, where is your victory? Ikú tí Jésù kú kì í ṣe pé èṣù ló ṣẹ́gun rẹ̀ rárá. The death Jesus experienced it wasn't as a result of the devil defeating Jesus. Fún ara rẹ̀ ni Jésù fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Voluntarily Jesus submitted his life for the propitiation of our sin. John ten eleven and eighteen ló sọ èyí. This is found in the Gospel of John chapter ten verses eleven and eighteen. Nígbà tí wọ́n fẹ́ mú Jésù lọ pa. When Jesus was to be arrested to be condemned. Tí wọ́n wá bá a nínú ọgbà àgbà. and they saw him in the garden. ó bi wọ́n léèrè pé ta ni wọ́n ń wá. he asked them whom are you seeking for. wọ́n ní jésù ni. they declared Jesus. ó ní òun náà nìyí. he declared here am I. bí wọ́n ti gbọ́ yìí gbogbo wọn ló ṣubú lulẹ̀ ní ọjọ́ náà. the moment they heard this statement they all fell down flat that day. láì ní ọ̀kọ̀ láì ní àdá láì ní ìbọn láì ní ohun ìjà ìjagun lọ́wọ́. with Jesus not having any dangerous weapon in hand. agbára tí ó ń bẹ nínú àjíǹde Jésù ni mò ń sọ nípa rẹ̀ fún yín yìí. I am talking about the great power that is in the resurrection of Jesus Christ. That is what I'm telling you. Ó tún sọ pé bí ó bá ṣe pé òun fẹ́ láti gba òun sílẹ̀ ni. And he declared again, if I wish to save myself. òun bá sọ fún bàbá kí ó fi lígíọ̀nì áńgẹ́lì méjìlá ránṣẹ́ sí òun láti ọ̀run wá. I would have informed my father to send twelve legions from heaven to come and assist me. Ìyẹn ni pé ẹgbàáta ọmọ ogun ni lígíọ̀nì kan. Which means six thousand soldiers represent one legion. ẹgbàáta lọ́nà méjìlá ni Jésù sọ níbi tó jẹ́ seventy two thousand soldiers. And here Jesus Christ is talking about twelve legions representing seventy-two thousand soldiers. Àwọn áńgẹ́lì ni wọ́n bá ran Jésù lọ́wọ́. The angels are the ones that will have assisted Jesus. Ẹ má ṣe gbàgbé pé áńgẹ́lì kan ṣoṣo ni Ọlọ́run rán sí ibùdó àwọn ọmọ ogun Syria. Do not forget that it was just one angel that God sent into the camp of the Syrians. Tí wọ́n pa one hundred and eighty-five thousand soldiers nígbà tí wọ́n sì dìde ní kutukutu òwúrọ̀ òkú ni gbogbo wọn. and when they rose up early in the morning they met them all dead. mélòó mélòó nígbà tí ọlọ́run bá rẹ ẹgbàáta lọ́nà méjìlá áńgẹ́lì láti ran jésù lọ́wọ́. how much more if seventy-two thousand angels are coming to the aid of Jesus to assist him. jésù nìkan ló ní gbogbo agbára láti pa iṣẹ́ ìṣòro kúrò nínú ọkàn wa. Only Jesus has that prerogative of power to destroy all the powers of the devil on earth. Òun ló ní gbogbo agbára láti pa iṣẹ́ ìṣòro nínú ọkàn wa. He has all the power to be able to destroy the power of the devil in our hearts. Nínú ayé wa. In our lives. Nínú ara wa. In our body. Nínú ẹ̀mí wa. In our spirit. Nínú iṣẹ́ wa. In our works. Nínú ilé wa. In our homes. Kí ó sì fún wa ní àlàáfíà ní ayé yìí àti ní ayé yìí tó ń bọ̀. And give us peace on this earth earth and in the life to come. bí ó ti wù kí ayé kó burú tó. no matter how wicked and bad the world can be. jésù yóò pa àwọn tirẹ̀ mọ́. jesus will preserve his own. ẹni búburú ni kò sì ní fọwọ́ kàn. and the wicked one will not be able to touch him. bíbélì wípé. the bible declares. ó ní èmi mọ àwọn àgùntàn mi. say i know my sheep. àwọn àgùntàn mi sì mọ̀ mi. and my sheep knows me. èmi sì tún fún wọn ní ìyà nípẹ̀kun. and i have given them everlasting life. wọn kì yóò ṣègbé láéláé. and they will never kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. and there is no one can dissociate them from me. John ten twenty seven and twenty eight. John chapter ten verses twenty-seven and twenty-eight. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Ọlọ́run ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Lord the light in the darkness of the world. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí ó ti jáde wá láti orí ìtẹ́ rẹ̀ lọ́run. You have had a message right from the throne of God in heaven. Ǹjẹ́ mo pàṣẹ nísinsìnyí? I declare now. Pé kí agbára jíǹde. That the power of resurrection. Kó bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé rẹ. Start to adjust your life. Agbára tí ń bẹ nínú àjíǹde ìdìde Jésù. The power in the resurrection of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Kí ó ba gbogbo agbára tó mú ọ làágùn láìrí èsì kó bàjẹ́. May it destroy all the power that makes you to toil and sweat without result. Ìwọ agbára tí múni làágùn láìsí èsì. You power that makes people to toil and sweat without result. Mo bà yín jẹ́ ní orúkọ Jésù. I destroy you all in the name of Jesus. Bàtà ìdádúró sí ojú kan lórúkọ Jésù nípa agbára ikú àti àjíǹde Jésù ẹ máa gbiná dà nínú ẹsẹ̀ àwọn èèyàn wọ̀nyí. the show of stagnancy in the life of this my listener may you catch fire in the name of Jesus. gbogbo agbára tó ń dúró sáàárín ìwọ àti iṣẹ́ ìyanu rẹ kó máa kú lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. the power that is standing as a gap between you and your miracle may they fall and die right now in Jesus name. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the height. Àwọn agbára òkùnkùn tí ń fi àǹfààní ayé èèyàn ṣòfò ẹ máa kú nípa agbára àjíǹde Jésù. All the power of darkness that destroys people's life die by the power of resurrection of Jesus. Gbogbo wọ̀nyí ni kẹ́ máa fi gbàdúrà use all these points as prayers. mo dúpẹ́ pé o ti gbọ́ àdúrà wa. I thank God because you have answered our prayer. mo gbàdúrà sí ilé Fresh FM. I pray for this station Fresh FM. gbogbo agbára kágbára lórí ilé yìí agbára jíǹde Jésù kò bì wọ́n all strength powers over this station may the power of resurrection collapse them down in the name of Jesus. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ Jésù ni mo gbàdúrà. in Jesus Christ I pray. pèmí sí nọ́mbà yìí zero eight zero three three